وشيرة أو صحبي أربعة وعشرين أو ثلاثة وعشرين وصومي وصلي فإن ذلك يجزئني وكذلك افعلي كل شيء كما تحيض النساء فإن قويت على أن الظهر وتعجلي العصر ثم تغتسلي حين تظهرين وتصلي الظهر والعصر جميعا ثم تؤخرين المغرب وتعجلين العشاء ثم تغتسلين وتجمعين بين الصلاتين العلم وتغتسلين مع الصبح والصلين قال وهو أعجب الأمرين إليه رواه الخمسة إلا النسائي وصححه الترمذي وعن عائشة رضي الله عنها أن أن أم حبيبة بنت جحش شكت إلى رسول الله صلى الله عليه وآله وسلم الدم فقال انظري قدر ما كان تحبسك حيضتك ثم اغتسلي فكانت تغتسل لكل صلاة رواه مسلم وفي رواية للبخاري وتوضأي لكل صلاة وجد أبي داود وغيره من وجه آخر وعن أم عطية رضي الله عنها قالت قلنا لا نعد الكثرة والسفرة بعد الطهر شيئا رواه البخاري وأبو داود واللفظ له. ẹlẹ́ẹ̀kejì ní ní eléyìí wá láti ọ̀nà hànà bẹ́ńtìláṣì tí ó sì ọ̀nà ẹ̀yà zẹ́nà bẹ́ńtìláṣì ọmọ ìmọ̀bìnrin ìyàwó àlẹ́kọ̀ọ́ mohammed sallallahu alayhi wa sallam hamlẹ̀ ìyàwó fọ́nà. عبد الله رضي الله عنه أما أني ونجر منك تثبت بحاضر الجهاد أما جاب له من جدة سوفة لبا الجهاد أما جاب له من جدة سوفة لبا eléyìí túmọ̀ sí pé lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ pàtàkì lára ṣùgbọ́n jíjáde ẹ̀jẹ̀ èyí tó jẹ́ ti àárẹ̀ nítorí kí pàtàkì lẹ́jẹ̀ pàtàkì lára àti nǹkan oṣù tó bìnrin máa ṣe ó súnmọ́ ó lé pé èdè tí ń jáde lọ́tẹ̀ yìí èdè tí ń kọ́ sùn. Fúnmi ló ti wá sọ lálẹ́ fún pé ẹ̀jẹ̀ ń kọ́ sùn ló. Eléyìí tí ó máa mú ọ̀nà pàdánù ẹ̀jẹ̀ tó tó ń bùkátà lára. Mo ti wá lè ṣe fúgbà tó pẹ́ díẹ̀ kó tó ti kó fura mọ̀ pé ẹ̀jẹ̀ méjì ti ló ti wá tẹ̀lé sèdínù tóbi jẹ́ kí nù fi ọlọ́run bá wọn ọlọ́run mú kí lóore ó fi àwọn kan nínú àwọn obìnrin fàhálà lójú ayé àtẹjọ Muhammad sọlọ́lá àdìwà àdìsẹ́lẹ̀ eléyìí fún aláǹfààní láti máa ìdájọ́ òfin ṣẹ̀ríà tọrọ mọ́ wọ́n ní ẹ̀jẹ̀ yìí máa kan lára wọn tó sì máa ń tàgbàràtàgbàrà wọ́n bá nàbí sọ̀rọ̀ bá wà ní ìwà yóò ṣẹlẹ̀. ìkan tẹ́lẹ̀ yẹn nípa pípò bá ti máa nǹkan lọ sí bẹ́ẹ̀. má dàkẹ́ títara rẹ̀ má bọ̀ dàkẹ́. nítorí pé títara rẹ̀ nípa ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run tó bá fi lè bọ̀ dàkẹ́ ìwọ ni tiẹ̀ bọ̀. ṣùgbọ́n títara rẹ̀ bá bọ̀ dàkẹ́ nípa nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ìwọ̀n bá ní. تريد هو قال النبي صلى الله عليه وسلم نفس به الترتيب أن ترى فتوى نظري فتوى ومعني السؤال به يطلب الجواب عن أمر من الأمور الدينية استفتاء òun náà ni kéèyàn wá ṣèbéèrè nípa nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀ ọlọ́. ṣé bá wá dá wa lóhùn èyí tí wọ́n fi dá wa lóhùn náà pè ní fẹ́tùwà èyí tí wọ́n lọ sí yẹn náà pè ní ìṣẹ̀ṣẹ̀ tó bá wá fún ọ ní fẹ́tùwà bishọp olùkọ́ ìjọ lọ bí ọmọ àpárẹ̀ torí pé ọlọ́run bá ti ṣe lọ́nà ẹ̀ lórí ìwọ tó mà tó kò béèrè ṣùgbọ́n ó wá fún ẹ̀jẹ̀ ló kọ̀ pé ìgbà tó bá béèrè yìí ṣe gbogbo ẹnu dùn ju yọ lọ náà ló lè máa fi léèrè yìí ti ẹ̀wù sọ nígbà àbá lọ́dọ̀ fi léèrè ṣùgbọ́n pẹ̀lú أهل الذكر إن كنتم لا تعلمون أنتم إن كان ربيتين يا أنت لا تعلم وأن لك أن تعلم أن غيرك يعلم يوم دور الزواج سيما قل مما طبعا أقول كيف كل لون ممكن يا ما ماني تونتو تونتو ما tó sì máa fún ẹni tó jù lọ torí ti eléyìí báyìí ẹni tó máa nípa ọ̀nà bí. wàhálà kí máa gbé bí ìwà bọ́ nígbà tí wọ́n lérò pé wọ́n mà tí wọ́n sì mọ̀ kọ́ mà nítorí fún wa ni pé ìmà ẹ̀rọ̀pì lágbájá lè rè kò sí ìgbà tuntun ní ẹlẹ́yìn torí pé tí wọ́n bá ti bẹ́ẹ̀ nígbà tó mà ẹlòmíràn ti آتنا القول على الله بغير علم táwọn èèyàn máa sọ nípa ọlọ́run láì máa nípa tọ́lọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n á fi ojú ọ̀mà àwọn olùkọ́ báyìí lọ wọ́n á fi ọ̀mà bẹ́ẹ̀ ni èmi lọ sọ bẹ́ẹ̀ àbí tá ọ̀pọ̀lọpọ̀ wà lálẹ́ ní ẹ̀mí ọlọ́ wáyé lábẹ́ òfin ọlọ́run nínú òfin tó fi fẹ́ tó wa òfin tó máa fi ọlẹ́rìí nípa tọ́nà tó o dáhùn pẹ̀lú àìmọ̀ tí ìdáhùn rẹ̀ ń tó wá ti dédé ọ̀sẹ̀ náà. báwo wá ní tí o bá ti dédé? ìṣòro ìdílé ọ̀dọ́ wa ká sọ̀rọ̀ àgbègbè. ńlọ lé jó wọ́n ti máa jó díẹ̀ díẹ̀ ọ̀sán níbi ẹni tí ó yẹ kí wọ́n máa fi léèrè gbégbé kí ni wọ́n máa dáná yìí tí mo rán màá títí òyìn náà pẹ̀lú sínárì. Débi náà fún àwọn pé if you have any question can throw it. Òun náà sọ kúrẹ́ padà. Àwọn olùdíjẹ́ gbogbo bẹ́ẹ̀ ọ̀fẹ́ ká múra láti sọ̀ra. Wàlúùfẹ́tùwà wọ́n ní bọ́ọ̀lù lè ṣọ́kùnrin ṣẹ̀rẹ̀ àyè على وجه غير ملزم kóòtù òfin ọlọ́run fún yàn láì ní ọgbà ikú gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ẹ̀rọ ń pè ní fẹ̀tùwà. nínú ìdájọ́ ọlọ́run fún àkàbà yẹn kàbà yẹn láì tó láti ẹ̀rọ nínú ẹ̀rọ ń pè ní fẹ̀tùwà. síbẹ̀ olóbìnrin lẹ́ẹ̀ka tó kọ́ púpọ̀ tó ń ti tó ṣe é. kò sí fẹ́ẹ́ tó ṣe fẹ́ẹ́ nǹkan tó ń bọ̀ sọ tí o ti béèrè láti sọ fún ọ pé ọ̀tún tó ti yẹ ká kó o ṣe kódà hmm? dáradì àtàkùn àná èdè kọ́ àwọn ẹ̀yọkọ̀ gbogbo àwọn ẹ̀yọkọ̀ náà là tó bá ti báyẹn o ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi wọ́n pè ní àlùfẹ́tà àlùfẹ́tà olùlẹ́ni tó ní àṣẹ àti lẹ́ni tí ọba gbọ́ yẹtẹ mọ́tì. torí kele ìkúlò wá fi ànábì sọ̀rọ̀ wá àdìsọ́nà rẹ̀. síbẹ̀ nínú ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àdìsọ́nà sẹ́lẹ̀ ìgbẹ́jẹ́ pàtó. níbẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbẹ́jẹ́ kọ̀ọ̀kan. ó ti bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbẹ́jẹ́ wà. ó ti bẹ ó ti bẹ ó ti bẹ bẹ́ẹ̀. سوري الإمام ابن عاشور رحمه الله تعالى أبو سرعة تدري إنه لمن أم بعد من يقوم فسمع يقوم في سورة عن مما ربما مقاصد الشعرية ما يعني تقولوا المقاصد الشاعرية الكتاب

ṣùgbọ́n nígbà tí àwọn abẹ́rẹ́ sí ní lo gbogbo àwọn kan yìí a máa ti lò. ìjọba ìgbà wa òkè gáàmà nìkan ó sì máa ń lo tí wọ́n láyé ìdí kan nígbà tí wò sí ní ipò yẹn. torí ẹ̀ eléyìí ó bẹ nínú bàtà àwọn sàlẹ̀ ìjọba ìgbà tó ra àwọn ẹ̀rọ bàtà àwọn sàlẹ̀ ìjọba ìgbà tó ra àwọn pàtó wọn bí lòlú náà ló ti fún bá àdúgbò lónìí ẹ̀jẹ̀ yóò gbóná ó dùn wá tabarabara ìnáwó anábì náà wọ́n ní ìnáwó ẹ̀yẹ rọ̀kọ̀dọ́sọ̀rọ̀ nílẹ̀ ṣẹ̀kọ́ ìgbani ń pàdé ní ìlú látọ̀dọ̀ ṣẹ̀kọ́ ṣẹ̀kọ́ ṣọ̀kọ́ yìí tẹ̀sẹ̀ ọ̀pọ̀ àṣẹ̀kọ́ ni wọ́n seko seko soko yii tese opo aseko ni won pa ọgbọ́n pa ìlú ń tẹ̀sẹ̀ ọmọ àdá. سبحان الله أعوذ بالله من الشيطان الرجيم الشيطان كريه تبعونا ناس تدعو أريم تدعو لبي تدعو لبي تدعو سكو تدعو لبي أبارابي ọ̀pọ̀ọ̀pà ọ̀pọ̀ obìnrin pa nínú tí wàá di ẹ̀jẹ̀ ìfẹ́ hàn. àwọn tí ọgbà ń pa lódodo àbí tó fẹ́ àbí tó tẹ̀lẹ̀ sí jọ sí nítorí lè tẹ̀lẹ̀ sẹ́ni tí wọ́n bá ń pa láyé yìí tẹ̀jẹ̀ wa. àmọ̀ká ni sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti ìparọ́ ṣètò àti ìgbà pa lórí. kò sì gbọ́ gbà náà tó sì lórí pa rẹ̀. ìwọ lórí pa ìpátọ́gbà yìí ti dandan kọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. nígbà tó ti lórí pa rẹ̀. wọ́n ní ilé yẹn ìpànìyàn ìtẹ̀síkọ̀ lọ́pọ̀ torí náà فتحيض ستة أيام أو سبعة سبعة أيام torí náà ìjọ mẹ́fà lọ́nà fẹ́ lọ tàbí ìjọ méjì ọ̀rẹ́ mi gbà padà sí òṣìṣẹ́ wà tẹ́lẹ̀ kí nǹkan yóò tó tẹ́lẹ̀ ìjọ mẹ́fà tàbí ìjọ méjì lọ́nà fẹ́ lọ lọ́sùn máa gbọ́n fọwọ́ bí léèrè ìjọ mélòó lọ́nà fi fẹ́ lọ sùn dárí àti ìjọ mẹ́fà sí ìjọ méjì náà kò rọrùn àjẹpé ìjọ mẹ́fà síjọ méje ní ọmọ ẹsẹ oṣù rẹ tó ń lọ mẹtẹlẹ lẹ́yìn ìjọ mẹ́fà síjọ méje wà wẹ fẹyìlẹ sanwó àti lẹ́yìn ìgbà tó bá ti wẹ tán lẹ́yìn ìjọ mẹ́fà síjọ méje rẹ ọsàn lè ọgbà ẹsẹ wà ìṣeré máa wá fi ìjọ mẹ́rìnlélógún fi kí ọ̀rọ̀ àwọn tẹlẹ ẹsẹ wà ìṣeré tàbí ìjọ mẹ́tàlélógún fi kí ọ̀rọ̀ ìgbà wọn yóò jẹ ẹjọ́ mẹ́rìnlélógún tí nǹkan oṣù bá jẹ ẹjọ́ mẹ́fà ìgbà wọn yóò jẹ ẹjọ́ mẹ́tàdínlógún mẹ́tàdínlọ́gbọ̀n àbí mẹ́tàlélógún nígbà tí nǹkan oṣù bá jẹ ẹjọ́ mẹ́fà. tọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà sọ tóbi tó wá kọ tó ṣèbéèrè nípa wípé ìsèhámù òdòdó láti gbà sí ó ti pẹ́ ní ẹ̀jẹ̀ yìí ti ń wá tí ó sì dá báwo ni wọ́n ti máa kírun ẹ ti béèrè síwájú kó tó di pé ẹ̀jẹ̀ eléyìí dé ìjọ mélòó lọ́wọ́ máa fi ṣe ẹ̀kọ́ jẹ́nẹ́rálì ìjọ márùn-ún ìgbà mí àwọn ìjọ mẹ́fà gbogbo àlékún wà ìjọ márùn-ún àti ìjọ mẹ́fà ti pọ̀ àwa dúró fún ìjọ mẹ́fà àti márùn-ún yẹn lẹ́yìn rẹ̀ gbogbo ọjọ́ ìkú wa máa ṣe báwo ló ti wá lọ́jọ́ márùn-ún àjọ mẹ́fà náà ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀ torí gbogbo obìnrin mà approximately ìgbà wo ni nǹkan sòrò máa wà tòde tiẹ̀ tó bá ti dé yóò ti sí ọjọ́ márùn-ún àjọ mẹ́fà lẹ́yìn rẹ̀ ọmọ ìkírun torí ẹ̀kú sẹ́kíùsì fún ẹ láti má kírun kọ́ máa sára rẹ jẹ gbogbo ẹ̀jẹ̀ ń jáde láti dẹ́dẹ́ ẹ̀jẹ̀ ń jáde lòdì kírun náà ẹlẹ́yìn ẹ̀sẹ̀ kírun wọn á máa gba àwọn kòtò máa kírun láwọn ọjọ́ tó lé yẹn fẹyìn nàdá nìkan yìí ti ṣe bọ nítorí pé tó bá ti ṣe bẹ́ẹ̀ kò tó nígbà tó bá ti dúró yẹ ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù yẹn tó kírun tó ọgbà rẹ táwọn ọjọ́ yẹn bá ti bọ́ sẹ́yìn máa kírun kó o sì máa gbà wẹ̀ òun tó bá ń kí àtàwọn ọjọ́ bá gbà ó tó àní pípò tuntun ti má. ọ̀kadà ìgbà tó bá yẹ kó lè ṣàlẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe ní gbogbo oṣù gẹ́gẹ́ bí àwọn obìnrin yòókù náà ti máa ṣe nǹkan sùn torí pé ọ̀nà ọba ọkọ̀ àkọọ́lẹ̀ fún mi náà máa ṣe nǹkan sùn ṣùgbọ́n kọ̀ọ̀kan àkọọ́lẹ̀ fún gbogbo ọjọ́ ayé ló kù máa rí nǹkan sùn. gẹ́gẹ́ bí àwọn obìnrin yòókù ìwọ oníjẹ́ exemption táwa ibi tí ẹ yàtọ̀ kí a gbọ́dọ̀ tó ìyàbá ò ní tí ń fi ọ̀yàn àárẹ̀ àwọn àtúkọ yọ ọjọ́ nǹkan sùn sọ́tọ̀ gbogbo ọjọ́ ètò kọ فإن قويت على أن تؤخر الظهر وتعجل العصر ثم تغتسلي حين تطهرين تباني أكبر تباني أكبر لا تمان لو إنه ظهر لارا هو ما يرى كي إنه عصر قلت وين lẹ́yìn ìgbà tó bá ti fún àyè ibi tẹ́jẹ̀ ti ń jáde pé tó bá ti ṣètọ́jú ibi tẹ́jẹ̀ ti ń jáde kọ̀wẹ̀ wàá lọ́rùn bóòrù lára wàá tètè kí ìrun án wàá ti àyà ibi tẹ́jẹ̀ ti ń jáde wàá wá wẹ̀. وتصلي الظهر والعصر جميعا وما في الظهر في عصر الأطعم ilé ìtumọ̀ ti fi dóòlù àti ápùlù ìwẹ̀ kan á ti kí ni á ti tu méjèèjì papọ̀. tó mẹ́tò akéré ilẹ̀ mọ̀gírìbà wọ́tò àìsílẹ̀ ilẹ̀ àìsíà lẹ́yìn rẹ̀ wàá máa lọ mọ́gírìbì lára wàá wá yára kí ìṣá yẹn bí wàá kí papọ̀ pẹ̀lú mọ́gírìbì tó mẹ́tò tẹ̀sílẹ̀ wàá tún wá wẹ̀ síwájú gbogbo kí mọ́gírìbì àti ìṣá wọ́tò jùmọ̀ kó o sì máa kírun méjèèjì papọ̀ ẹ̀fẹ̀rẹ́lì yàrá síbẹ̀. ìwẹ̀ ìwẹ̀ mélòó nù ìwẹ̀ méjì ìwẹ̀ kan fún lóhùn wọ̀lá ìwẹ̀ míì fún mọ́kírí wọ̀lá ìṣẹ̀ wọ́tẹ́fẹ́sẹ̀ sílé iná máa ń sọ wàá ti máa wẹ̀ fún àtúbà ó di ìwẹ̀ mélòó lójúmọ́ ìwẹ̀ mẹ́ta ṣe náà ni tó wá nínú àdìsí àtúnà àdìsí ọ̀mẹ́ ìtàbí èso òun náà ni tó wá ń

فلديه من قوة أيضا جبانا محمد صلى الله عليه وسلم الغصبة يجي قوانا في عميدي فلوه ها عميدي فلوه ها فتاش بعد فلوه تي غصب اللي يقول الخمسة أمر أن نوفي ذلك أتما أنا إذا إمام أحمد أبو داود النسائي الترمذي ابن ماجه إلا النسائي في النسائي هذا طبعا ما في ذلك وصححه الترمذي الترمذي في حديث صحيح وحسنه البخاري البخاري حسن في صحيح لا تنقي ما جاء في من البخاري في الليلة الليلة الليلة الترمذي في صحيح البخاري صحيح حسن ثم قال كوكو قولنا عزيز èyí máa ń fẹ́ ní ìgbà tó ń parí lọ́dọ̀ ìbámu kò parí kọjá àgbà. sọ àdébìí ń tọ́ka sí pé kò sáà ń láéláé á tẹ̀ ìgbà kan á mara. torí ẹ̀ obìnrin tó bá ń tẹ̀ oṣù kò lè fẹ́ tẹ̀ oṣù lòún ṣe títí di oṣù fi tán tó mọ̀ mọ́ kírun kankan lóṣù yìí kò lè tètè yóò kírun yóò gbà wò ìgbà tí nǹkan oṣù bá dé yóò pa ẹ̀rọ yóò pa wò àmọ́ ọ̀rọ̀ kí mo ti nǹkan oṣù tí nǹkan oṣù ti gbà ká dá kò sí tọ́jú bẹ́ẹ̀ tí ọba ti dá adẹ́gbẹ̀ẹ́ ti ń ṣe ní kéwì ṣe ṣàbọ̀ ìwé tí wọ́n á ní kọ́ máa wẹ̀ yí báyìí ẹni tí ṣe ṣàbọ̀ tí wọ́n á ní kọ́ máa wẹ̀ wẹ̀ mẹ́ta lójúmọ́ tí wọ́n á ti kó kí ọ̀rọ̀ bọ́ àti àf ìwẹ̀ kó kí mọ́bírí àti ẹ̀rẹ̀ṣẹ́ ìwẹ̀ kótó kí àsùbá ojoojúmọ́ ìwẹ̀ ìwẹ̀ pẹ̀lú wẹ̀ pẹ̀lú wẹ̀ ó di wẹ̀ mélòó ó di wẹ̀ mẹ́ta àánà Allah ọlọ́wọ́ ọlọ́wọ́ ilé ìwẹ̀ sáré sọlọ́wọ́ àdìwà ìṣẹ́lẹ̀ wọn ní gómìnà tí ń sèse ààbọ̀ ọ̀nà sí. ṣé ọ̀nà wẹ̀ tìdùnnú tìdùnnú ni àbí ọ̀nà wẹ̀ tìbànújẹ́ tìbànújẹ́ náà lọ́wọ́ ọ̀fẹ́ wọ ẹni tí máa ń kò sí sẹ́nu tó ra rẹ̀ pé lọ́wọ́ pé ó ti kórìíra kankan nù nínú sọ́nà fi rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam bọ́ fẹ́ kó ti pé yọ wẹ̀wẹ̀ náà bàbá rẹ̀ ká fara ọdí kẹfẹ́rí nù ìwádìí kọ́ sọ̀kò òdì kẹfẹ́rí lẹ́ẹ̀kan náà ẹni kó fin nù ọwọ́ afúnká apply rẹ̀ lórí nígbà tẹ kò sí kílẹ̀ gbà lérò náà kílẹ̀ gbà lérò pẹ̀lú kò sí tẹ̀sí. torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé tẹ́ bá ní kí èèyàn tẹ̀sí èèyàn máa tẹ̀sí ti dùnú ni èèyàn ní máa tẹ̀sí ti kánra ti kánra èèyàn sì ní máa tẹ̀sí ti kórìíra ti kórìíra èèyàn ní máa tẹ̀sí ní ti ipò ti súnyà èèyàn ní máa tẹ̀sí ní ti ipò tó àkókò hàn nínú pé sáré kí wọ́n kàn máa wẹ̀ áá tó bá ti dìbà yẹn ó ti kó o ti kó nira kankan nu nínú sọ́lọ̀ fi rán àmì wa Muhammad sallallahu alaihi wa sallam títí bí àti máa sọ yẹn di kèfèrí sọ̀rọ̀ ọba kọ́ sànú yẹn. torí di eléyìí báyìí ìwọ tíyàwó rẹ ti ṣe ṣe ààbọ̀ báyẹn ọlọ́run ràn lọ́wọ́ kọ́ sọ fún un wẹ̀ ọlọ́run fi ràn yín lọ́wọ́ tí o bá lè dá fami kọ́ máa bá fami ètò ìsìn máa wẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n á mú hadithi عائشة رضي الله عنها و وني أم حبيبة بنت جحش أم حبيبة بنت جحش وني أم حبيبة بنت جحش رضي الله عنها شكت إلى رسول الله صلى الله عليه وآله وسلم الدم وكل النبي صلى الله عليه وسلم nípa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń dà láàmú. ọmọ Habiba ó ké lọ́wọ́ ànábi sallallahu alaihi wa sallam nípa ẹ̀jẹ̀ tí ń dà láàmú. النبي صلى الله عليه وسلم يقول في انقذي قدر ما كانت تحبسك حيضتك قدي ما يوجه tí nǹkan oṣù fi máa mú ọmọ lẹ̀tẹ́lẹ̀ náà ìnìkan ọ̀nà jókòó ní ìtù sẹ́wọ̀n kẹ́ni tí ó ti kó ní gòsù nìkan ó ti di ìsìlẹ̀hárọ̀ ẹ̀jẹ̀ ń wá kò dúró ẹ̀jẹ̀ ń wá kò dúró ẹ̀jẹ̀ ń wá kò dúró ọlọ́ọ̀tì bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní iye ọjọ́ tí nǹkan oṣù fi máa wá tẹ́lẹ̀ tí èbí kírun iná ní kó oṣù fi máa jókòó. tó ń máa kẹsẹ̀ sí àwọn ọjọ́ yẹn wàá máa wẹ̀ ẹ ti mọ̀ pé tí obìnrin bá ti wẹ̀ lẹ́yìn nǹkan oṣù kí ló tó kù kọ́mọ kírun kọ́mọ tẹ̀sìn lọ́nà. torí ẹ̀ fẹ̀kẹ́rẹ́ tó ń mọ akẹ́tẹ̀sì ẹ̀rí gbẹmẹ̀ ọ̀ jókòó lẹ́ni tí ò kírun mọ́ lóde wọn ayé ọjọ́ tí nǹkan oṣù fi máa mú ọmọ alẹ̀ tẹ́lẹ̀ náà kó tó di sèhábọ̀ tí ọjọ́ ìgbàdí wá pín ajẹ́pẹ́ wẹ̀ ọ̀wẹ̀ àdìsí tamẹ́ọ̀ àdìsí yìí àti àdìsí hamna sàkàtúwájú àti àdìsí asma bintu umayr sàkàtúwájú tó bá sàkíyèsí wọn kí ni yàtọ̀ tó wà ń nínú àdìsí asma bintu umayr àti hadith hamna bintu jahsh ẹni nípa ẹni sallallahu alaihi wasallam wọn ṣàlàyé iye yẹ iye ìwẹ̀ tí wọn máa wẹ̀ lójúmọ́ wọn ní irun méjì ìwẹ̀ kan irun méjì ìwẹ̀ kan yàtọ̀ sí irun àsùbà èyí tó túmọ̀ sí pé ìwẹ̀ mẹ́ta ni wọn máa wẹ̀ lójúmọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo hadithi ti eh, Ummu Habiba yìí níṣẹ́ lànà bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ lọ pé yọ ọjọ́ tó máa fi ṣe nǹkan tẹ́lẹ̀ náà kò fi jókòó kọ́ wá wẹ̀ kọ́ wẹ̀ ṣé ìwẹ̀ tí yẹn máa wẹ̀ lẹ́yìn àìsàn nìyẹn ó ti pin láti kó orúkọ tó wá tó kọ́sà lọ alákòókèrún gẹ́gẹ́ bí ẹni tí ìsìnkábọ̀ mú ṣe dágbà lérò nù nítorí wà nù àdéhùn tí ọjọ́ tó ọmọ fi sìnkú bá ti pé ìjọ mẹ́ta ni ìjọ mẹ́rin ìjọ márùn ni tí ọjọ́ yẹn bá ti pé adékè lọ wẹ̀ tó bá ti wẹ̀ adékè ti tọ́ kó o sékì ni kó o bẹ̀rẹ̀ sí ní kírun. wọn ò sọ nínú àdéhùn yìí bí tí wùlò kéré na nípa pété yọ̀ọ́ máa wẹ̀ síwájú òun kọ̀ọ̀kan àbí òní wẹ̀ kọ̀ọ̀kan. ṣe á sọ ikú المطلق وهو هذا يحمل على المقيد قلنا حديث أسماء بنت عميس àti hadith hamna bintu jahsh ṣé èyí tí wọn sọ bí ó ti ṣe máa ṣe nínú òun kọ̀ọ̀kan irú àdìsí tó àwọn àdúrà yìí ṣé àǹdímìtì tó wà bẹ̀ pẹ̀lú tó wá nínú àwọn àdìsí tó ti sọ yìí irun méjì ìwẹ̀ kan irun méjì ìwẹ̀ kan yàtọ̀ sínú àtúbà ìwẹ̀ tiẹ̀ síbẹ̀ láti wí bẹ́ẹ̀ lọ yẹ ká wí nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríà sábà wò ó wípé ìdájọ́ kan ó ṣe déédé pẹ̀lú ìdájọ́ mi nítorí bí ìdájọ́ yẹn iná ló bí ìdájọ́ yìí ó yẹ kó jẹ́ pé àlàyé tó bá wà ń bẹ̀ yẹn tí ò sí ń bí á fi tọ̀hún yẹn á fi pẹ̀lẹ́ sẹ́mi kí kí ni tó fa máa wẹ̀ fún un méjì yàtọ̀ sátúbà tọ́wẹ̀wẹ̀ kan fún kí ló fà á ìfẹ́ ha ọ̀bọ̀ kí ló wá fa tẹ́lẹ̀ yìí náà tọ ẹlẹ́kejì kí ni ìdájọ́ tí wọ́n fún ọlọ́run wọ́n ní kí wọ́n máa wọ́n máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ṣùgbọ́n bí wọn sọ pé kọ́ wẹ̀ gan lẹ́ẹ̀kan lójúmọ́ torí rẹ̀ èyí tí wọn ò là yìí á gbé lọ sábẹ́ ìtura là yóò fún mi lọ́nà mọ́tò لاتفاق السند والحكم ìgbà tí sábàbí àti ìdájọ́ ti jọ dọ́gba ilé ìbá gbé lọ sábẹ́ tọ̀ náà á sọ pé kò sí àtọ̀ láàrin. ẹ bá máa wo tó ṣẹlẹ̀ o ẹ máa wo tó ṣẹlẹ̀ o. ọmọ àdìbà yẹn pàṣẹ àtúl olùmọ̀lá àwọn náà kí wọ́n làwọn ṣe alẹ́sọ̀lá àtúnà sọ́kọ́ fún ọ̀nà ọ̀wẹ̀ tí wọ́n á tún un kọ̀ọ̀kan fẹ̀kẹ́ rẹ̀ sọ́kọ́ tẹ́sílú lẹ́kọ́lẹ́ sọ́yà. òun máa wẹ̀ síwájú gbogbo òun kọ̀ọ̀kan yìí ọmọ ń wẹ̀ síwájú gbogbo òun kọ̀ọ̀kan yìí ló wá ní wẹ̀ wẹ̀ márùn làwọn wẹ̀ lójúmọ́ tó yàtọ̀ sí tó wá nínú àti tó wá nínú Hamna tó àrísọ̀lá ọ̀sọ́ fi ń kọ́ máa wẹ̀ òun yé ikú wọn àgbọ́yé rẹ̀ lọ síbi pé kọ́ máa wẹ̀ ọ̀tàkùn tó wá nínú àdéhìí míì tí máa wẹ̀wẹ̀ mẹ́ta fún ìrún márùn-ún ìwọ láti tiwájú máa wẹ̀wẹ̀ mẹ́ta fún ìrún márùn-ún torí kò ló wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí àyè wọ́n àti gbìyànjú níbi tó fi wà. ṣùgbọ́n nítorí ìjà àwíjàre fún Ummu Habiba oníkàwọn sọ fáwọn ọ̀gbọ́n nípa hadith Asma bẹ́sẹ̀ ọ̀mẹ́yì bẹ́ẹ̀ àwọn òfìgbà kan gbọ́ nípa hadith Hamna bintu Jahsh lọ́fàá làwọn fi ń wò pé ìwẹ̀ gan ló yí àwọn síwájú gbogbo òun kọ̀ọ̀kan. wọ́n lẹ́sẹ̀ ọwọ́ ìtiwájú gbogbo orúkọ kankan sẹ́lọ̀ ọwọ́ ìtiwájú gbogbo orúkọ kankan sẹ́lọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìwẹ̀ yẹn kìí ṣe ìwẹ̀ tó fi háìdù kúrò lára tó ní kò sí háìdù lára rẹ̀ ìwẹ̀ mọ́tótó ni kìí ṣe ìwẹ̀ mára ìwẹ̀ mọ́tótó ni kìí ṣe ìwẹ̀ mára kò yìí sì pọ̀ jù ìmọ́tótó ìmọ́tótó kìí pọ̀ jù torí délé tó ti jẹ́ pé ọ̀sẹ̀ lọ. lákìn ìgbà tó jẹ́ ìwẹ̀ mọ́tótó èyí tó ní ìdájọ́ pàǹtẹ́sì á ò ìpín kó o máa wẹ̀ mẹ́ta ó pé ju kó o máa wẹ̀ márùn lọ nítorí tó má di ẹ léèrè láàrin kó o máa wẹ̀wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ àti kó o wẹ̀wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ èwo lọ́rọ̀ rùn kó o mẹ́ta lójúmọ́ láti ti mà lábẹ́ òfin ṣẹ̀ríà ìgbẹ́ inna Allaha yuhibbu an كما يحب أن تؤتى عزائمه ọlọ́run nífẹ̀ẹ́ sí kíkẹ́ ẹ máa fi sàǹfààní ohun tó ṣe dẹ̀kọ̀ fún yín nípa rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wù ú ìpè ntòun ń pe túláàsì ẹ gbọ́dọ̀ ti fẹ́ sí náà torí de eléyìí dẹ̀kọ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni tọ́lọ̀ ọba ti sàrà fún yín tọ́tọ́ fún yín ó pè yín jẹ sàrà sọ́dà kọ́tún tọ́sọ́dà kọ́ lọ́ọ̀hùn rẹ̀ àárẹ̀ kún ọ̀pọ̀ eléyìí ni wọ́n sọ nípa alukọ́f ìsẹ́fà kákí ìrun rákà mẹ́rin méjì nígbà tá a lórí rẹ̀ sàárà ni tọ́lọ̀ wọn bá ṣe fún yín ẹgbà sàárà ọlọ́run tọ́lọ̀ ṣe fún yín. ìdẹ́sẹ̀lẹ̀ ìbá yé wa eléyìí á mú àmọ́ yín pé nítorí wọn nínú hadith asma bíntu umayr àti nítorí wọn nínú hadith hamna bíntu jash òun láti nínú ẹgbà wa mi wọn lánàá fi sọ ike tó mọ̀ kẹtẹ̀ sílẹ̀ tí ó bá ti pé yọ ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù kọ̀wé wọ́n ti wọ́n wọ́n yìí ni kò lè sọ̀rọ̀ àlùwàlá ni kò máa ṣe fún gbogbo òun kọ̀ọ̀kan àlùwàlá ni kò máa ṣe fún gbogbo òun kọ̀ọ̀kan so àlùwàlá wọn ni kò ṣe ìwẹ̀ lòún wẹ̀ so wọn nínú ẹgbàá wà ní wọn ni kò máa ṣàlùwàlá fún gbogbo òun kọ̀ọ̀kan iná lọ́kàn la sọ síwájú pé láàrin wẹ̀ àti máa ṣàlùwàlá nítorí pé nínú ẹgbàá wà á. ti Ummi Habiba yìí wọn sọ pé kọ́ máa fún gbogbo òun kọ̀ọ̀kan ṣùgbọ́n wọn kọ́ máa gbàlù àlá àwa rí i ti takora wọn pẹ̀lú àwọn ẹ̀gbà wa tó ní kí máa wẹ̀ torí ẹ̀ gbogbo òun kọ̀ọ̀kan àbí ntòwánu àdéhìí síwájú òun méjì méjì yàtọ̀ sásùbà kìí ṣe ọ̀ràn ṣùgbọ́n ṣùgbọ́n ńkọ́ ọ̀ràn lò síwájú gbogbo òun kọ̀ọ̀kan sẹ́ni tí ń ṣe sàhámọ̀ tí ọmọ àti agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ sàlùwàlà. bẹ́ẹ̀ náà lẹni títọ́ ń dà láàmú ìtọ́ ń kan tó tó tó lọ́nà tó jẹ́ pé kò ní tó lè fi kì lọ́dọ̀ àfi kọ́ lọ́rọ̀ bá a dá dúró. irú ilé yẹn ọ̀ràn yẹn ni kíkú kó máa sàlùwàlà síwájú gbogbo òun kọ̀ọ̀kan. tẹ̀bá wá sàkíyèsí nínú àwọn ìgbàwọ̀rọ̀ tó ti síwájú yìí gẹ́gẹ́ bí ìgbàwọ̀rọ̀ أم حبيبة حبيب في الجوار حمنا بنت جحش وصف أتيك كنت مرة كنت ديك يوي بيناني ẹni tí tọ̀n kan lára rẹ̀ tótótó yóò sì mára yọ pọ̀tọ̀ sí mbẹ́ lára rẹ̀ yọ sábà yọ kótó sálù àlà títọ́ mi bá wá kán kọ́tà sì máa bá àrùn rẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni àkọ́rọ̀kùn lọ ẹni tí tó ń dà láàmú tí tó kàn wá láì jẹ́ kó lè kọ̀ǹtró rẹ̀ olóò àwọn ibi tí gáàsì ti wá so irú ẹlẹ́yẹn òun náà lópin ìgbà tí ìbá ti sùn lọ́sàbọ̀wọ́fà lọ́lọ́ jẹ́ ẹ̀wà pẹ̀lú àgbàdo mẹ́rin ṣègbó inú rẹ̀ wá gbà lọ́wọ́ adigun ló ti kúrò kàkà ní bútó ẹlẹ́yẹn òṣìṣẹ́ mi kù mọ́ gbogbo àti bá ti ṣe ọ̀nà fún àlọ́ àlàjẹ́ torí tójú rẹ̀ wá lọ́yẹ̀ ká tójú lórí. bẹ́ẹ̀ ni ẹni tó ti kó jẹ kọ́ ọ̀mọ́ lára ọ̀tẹ́rù rẹ̀ rí àwọn òkèdè kọ́kànlí pé gbogbo yẹn yọ abọ́ wọn pọ́n sì là lọ́nà máa ní ẹ̀fọ́n wá tó ń bá bù fún un ńlọ tìrìntìrìn lẹ́nu ẹ̀ ó sì mọ̀ pé lóòun tó bá ti lè rí àjòjì oúnjẹ ó lè sọ̀tẹ̀ kan tó ò ní gbádùn àmọ́ sóní ọ̀kọ́ bẹ̀rẹ̀ iṣó ìbáta ń wá àdúgbò lówó ti ṣe iṣó kílẹ̀ jẹ́ nǹkan báyìí kò burú gbogbo ìgbà tó bá ti sún lọ sálọ àlàjì. sàmì iṣó yẹ pé tó ọ̀pọ̀ jẹjẹkújẹ kò mú kú nu iṣó sì ń wá tó ọlọ́run ọlọ́ kó tó kí gbogbo orúkọ kan wàá máa ṣe kí ni wàá sálọ àlà gbogbo sọ́tọ́ bá jáde lẹ́yìn rẹ̀ wàá wàá fún ilé ìjẹun ti jẹ́ ń bẹ̀ ọ́n. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú hadithi ummi Atiyya radiyallahu anha ni wọ́n mú wa. ummi Atiyya adé ọ̀kan nínú àwọn obìnrin àwọn obìnrin rí àwọn obìnrin tó ga tó ṣe é pé wọ́n tẹ̀lé láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. orúkọ rẹ̀ a máa jẹ́ لصيبة لصيبة نون سين يا با دا نصيبة كده نصيبة نصيبة أم عطية رضي الله عنها أم كعب ماني أكبر ó kọ́ bàbá ìgbà kan ní káàt ìgbà kan ní hàr alansoriya ọ̀kan náà àwọn ará Medina ọ̀nbẹ nínú àwọn tó wẹ ọmọ anabi wa Muhammad sallallahu alaihi bẹni tó sàlàyé tìrẹ àdìsí rẹ pọpúlà nípa wíwẹ̀ so onísọgbọn afáàní sallallahu alaihi wa sallam káwọn wẹlẹ mẹ́ta abẹ márùn abẹ méje àbí jù bẹ́ẹ̀ lọ ìdárọ ètò nàdàlẹ tẹbàrí kókò burúkú ẹbí fún un. أو أكثر من ذلك إذا رأيت ذلك أبيك وجه نجي لو تبارك ويا بيت ثم عطية هي أو نوضع في سوى يعني كنا لا نعد القدرة والصفرة بعد الطهر شيئا رواه البخاري وأبو داود واللفظ له أي واللفظ لأبي داود معطية wọn gba ìgbà ọ̀rọ̀ wa wọn làwọn àti wà o a kì í ka omi ìdọ̀tí tó jáde láti abẹ́ àbí ọ̀sọ̀fúrátù omi aláwọ̀ yeye tó dàbí ètútú àmọ́ tó bá jáde tán tí òkè rẹ̀ tí ó dàbí yẹ́lò àwa kì í kà á fún nǹkan gan lẹ́yìn ìgbà tá a bá ti mára a ti mára nínú nǹkan oṣù nǹkan oṣù ti dá bóun ló ti mọ̀ kọ́ dá látàrí kó rí kó sọ́tù lùbẹ̀yẹ̀ bọ̀ tó bá ti rí kó sọ́tù lùbẹ̀yẹ̀ bọ̀ òun náà ló fi funfun tẹ́ẹ́rẹ́ bí tó wù ú jáde yọ̀ọ́ máa jáde bàbá obìnrin eléyìí yóò fi sàmì pé nǹkan oṣù ti dá ìyẹn fún ìwọ tó ṣe wípé lọ́ọ́ máa rí gẹ́gẹ́ bí àmì wàyí lánàá tara rẹ jẹ torí kọkọlọkọ nínú àwọn obìnrin lọ wà tó ṣe kó ti parí nǹkan oṣù tójọ mẹ́ta tí ń tara rẹ jẹ igbóhùn sí romi kan ẹ̀jẹ̀ nǹkan oṣù sì wá mọ́ torí ẹ̀ tó bá ti rí àlùfò tí abẹ́ bá ti gbẹ tó fi òwú bọnú abẹ́ rẹ̀ tí ò rí kó mẹ́jẹ̀ jáde kí látọ̀ nǹkan oṣù ti dá máa ẹ ẹ ti romi ni ṣé ẹ̀jẹ̀ ti wá láti jẹta akọ̀ wa ọ̀sẹ̀ ẹ̀rùn tó mẹ́ta ọ̀daràn. torí di eléyìí o ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú wa wa lọ kẹta yóò ṣe wọn sí kò sí kí á ní òbí wa ọ̀nà ń ìwọ́n á lè tún ma kó wọn retí omi níbo lọ́wọ́ ti sọ pé tí wọ́n àgbà níbo mi ó jáde náà. torí de eléyìí báyìí tọ́nà tẹ́tẹ́ ń bá dárí ti gbẹ kálá kọ bẹ̀rẹ̀ sí ní kí ọ̀nà mi. tọ́ ó ti mà ike nǹkan oṣù rẹ ti dá látàrí pé bẹ̀ gbẹ ọmọ pé nǹkan oṣù ti dá látàrí pé oró mi funfun fẹ́rẹ̀ yẹn. oṣù wa bẹ̀rẹ̀ sí ní kí ọ̀nà lọ́ba tó rí omi ìdọ̀tí omi ìdọ̀tí jáde lábẹ́ àbò oró mi bí omi ètútú tí ọjọ́ aláwọ̀ yéye lókè táàsọ pé kò tuntun padà ní nǹkan oṣù kọkàn padà ọ̀tọ̀ ni lọ́tàbà kò lọ kírun lọ́tàbà kò sàlọ́ alákò kírun gbà. ẹ wá kí èsì ọ̀rọ̀ mú àfihàn oníkunna nana ọjọ́ kòtìrẹ́ wọ́n sọ̀kúrọ́ tẹ̀ bàdà tóhùrì ṣàyà bàdà tóhùrì yẹn afẹ́lá ti ń di. ولكن قبل الطهور فهو شيء ìyẹn ni pé tó bá ti dé àsìkò tí nǹkan oṣù sì ń wá lọ́wọ́ ní omi ìdọ̀tí jáde àbí ní omi tó dàbí ètò ti jáde tí òkè rẹ̀ jẹ́ yẹ́lò kílò náà nǹkan oṣù lọ náà ìgbà tó yẹ pé àsìkò nǹkan oṣù lọ wá bí ẹ̀jẹ̀ ti jáde lọ náà jáde kí lápò náà nǹkan oṣù lápò náà. àmọ́ kò tu títà omi yẹn wá jáde á sọ pé kèsè kìíní kèsè nǹkan oṣù lọ́wọ́ túmọ̀ sí pé tó bá ti wá dà sí lára tó bá dà sí lásọ kò gbọ́dọ̀ sí kìíní kò gbọ́dọ̀ fọ omi omi yẹn omi náà fọ ìjẹ́ oṣù لا نعد القدرة والسفرة بعد الطهر شيء أو أمي دوتي أتي أمي ترى بيومي تتو تجيب أكيد كاف إن كان سلين دابا تسمعها آه كاف ẹnikẹ́ni lè gbé náà àwọn ta àmì ẹ̀yìn gẹ́gẹ́ bíi ta ni òun gẹ́gẹ́ bíi ta ni ṣé ẹ̀yin wá káàsọ̀ pé èsà lẹ́yìn sọ́lá ìṣúná ló sọ fún àtìyà ló sọ ọ̀kan náà wọn àdìyà tó ṣùgbọ́n tó gbà lérò ní pé à ń ṣe bẹ́ẹ̀ ànábì ti mà bẹ́ẹ̀ kò sì sọ pé ń ta àti ọ̀dà. torí rẹ̀ léyìí wọ́n sọ pé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó ní ìdájọ́ fánàbì lọ sọ̀rọ̀ àwọn. tí wọ́n ṣe bẹ́ẹ̀ ànábì ti mà bẹ́ẹ̀ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ànábì ti sọ fún ọkọ̀ tọ̀. ṣẹlẹ̀ ti mọ̀ sí pé lẹ́yìn tí kò sùn bá ti dá omi tó bá jáde kí ìdọ̀tí ni kọ́tàbà kọ́tàbà làkọ̀lọ̀ kí ọ̀rọ̀ yẹ ẹsẹ̀ kóòtù lọ padà rẹ̀. ẹ ti fáwọn obìnrin wọn ti bí ilé ń pọ̀ gan. ibi tó kóòtù dá omi kan tó jáde ọ̀gbọ̀rọ̀ sẹ́ni kóòtù ti dá ẹ̀tàbà ẹ̀kọ́ fi tọ́ dáàtì lọ kí ọ̀rọ̀ ìyàgbára pẹ̀lẹ́ ìjẹun sì jẹ́ torí jẹ lẹ́yìn lẹ́yìn rẹ̀ àtàwọn àdìsí ànàfọ̀à rọ́bì ọ̀gbọ̀n كانت إذا حاطت المرأة فيهم لم يآكلوها فقال النبي صلى الله عليه وآله وسلم اصنعوا كل شيء إلا النكاح رواه مسلم وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يأمرني فأتى أعتذر فيباشرني وأنا حائض متفق عليه وعن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وآله وسلم في الذي يقتل امرأته وهي حائض قال يتصدق بدينار أو بنصف دينار رواه الخمسة وصححه الحاكم وابن القطان ورجح غيرهما وصفه ليلة أفوان ẹgbàwọ ọ̀rọ̀ wa tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ Ọlọ́run nípa kí ni tó tó sí ọkọ lára ìyàwó rẹ̀ lásìkò tí ìyàwó ń ṣe nǹkan sùn kí sì ni tí ọ̀tọ̀ sí ọkọ lára ìyàwó rẹ̀ lákòókò tó ń ṣe nǹkan sùn. nítorí pé òfin ẹ̀sìn Islam hàn òfin mà ní o gbogbo òfin mi ìjọba yàtọ̀ sí ìran mà ní o Islam òun gan lòlò òun gan òfin kankan tó ní í ṣe pẹ̀lú báwo láti sílé ayé wa àyàfó pé Islam ó ní ọ̀rọ̀ tó sọ nípa rẹ̀ torí ẹ̀ ní Islam ló fi tọ́ka sí kíkí lọ́tọ́ sọ́kùnrin lára ìyàwó rẹ̀ ní tó bìnrin ṣe nǹkan sùn kí sì ni ọ̀tọ́ sí tí ọ̀pọ̀lọpọ̀ ló ti tára wípé ìyàwó gbẹ́sìn ọkọ gbẹ́sìn wọ́n ti kọ́ra wọn lẹ̀ nítorí pé tọ́nà ọmọ ọ̀pá kọ́kùnrin ó ṣe pẹ̀lú obìnrin rẹ̀ lákòókò tí ń ṣe nǹkan sùn lọ́fẹ́ fi ti pápá ìyàwó rẹ̀ ṣe lákòókò tí ń ṣe nǹkan sùn yìí. nígbà tí àwọn kọ̀ jálẹ̀ gbọ̀ngàn nígbà òun olùfẹ́ ọlọ́ tó lu ìyàwó yánnayànna tó ti sara bẹ́ẹ̀ tó lè jáde bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ obìnrin náà lọ́wọ́ látàrí tó ti pé ohun tó ti kọ́ lọ́nù gbà láti lè pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tí ń ìyàwó náà pọ̀ dálẹ̀ tó kù sí ẹ̀gbọ́dọ̀ kọ́ ọ̀kan la nígbà tó ń ṣe nǹkan subhanallah torí ẹ̀ ìlú ti jẹ́ pé òfin wà ẹni tó bá gbọ́ tó fi ṣiṣẹ́ òní ọ̀dọ̀ lórí rẹ̀ wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam ànábì rẹ̀ náà nìkan bí ọ̀wọ́ àwọn àná kó láwọn ìyàwó ní wọ́n jẹ́ ẹni tó ti àsìkò tó bìnrin kan náà àwọn ìyàwó bá ń tẹ̀kọ́ sùn lọ́wọ́ lẹ́mìíyó ákìlú ha fún ìtúbà jẹun náà bọ́bá dá lóúnjẹ kò sẹ́ńtì ọ̀jẹ̀ kọ́dà inú táwọn fún sẹ́ńtìrì sọ ni pé tó máa ń ọkọ̀ ń béèrè kọ́ọ̀pù kọ́ ìyàwó bá sáré pé kọ́ọ̀pù wà kò níbi mú mi tọ́rọ́ wọ ẹni tí ń sẹ́kọ̀ọ́ sùn ti kàn bẹ́ẹ̀ làwọn yàrá orí bẹ́ẹ̀ ṣe gbúdọ̀. kọ́dà wọ́n sọ níbi ike nígbà tí ìyàwó wọn máa ń ṣe nǹkan oṣù wọ́n pa létí ni wọ́n tàkó lé. kọ́mọ dá lépe yọ sọ fún wọn bí wọ́n bá parí nǹkan oṣù wọn kó bọ̀ wá lé. ìtayọ ẹnu àlà. wọ́n kì í jẹun pẹ̀lú wọn wọ́n máa ń dánú jẹun ò ní jẹ́. فقال النبي صلى الله عليه وسلم النبي وكاته لنقم أبا ويصنع كل شيء إلا النكاح كتبه ويكاسي فلوبي من يتسي قوي يعتصي بيبا لقا gbogbo tó bá ròyìn kẹ ìṣẹ̀lẹ̀ ìyàwó yìí ti ń sìn kó yàtọ̀ sí kẹgbọnọ bá lò. eléyìí túmọ̀ sí pé ẹ̀jọ̀ jẹun ẹ̀jọ̀ ó lè bomi fún ọkọ omi ó sì lè bọ́ dáná oúnjẹ pọ̀ jẹ́ ẹ sì jọ máa gbélé. kò sì burú ọjà ìgbé bóyá ọbẹ̀ mú nǹkan lọ́wọ́ ọmọ kò sì tó burú lẹ̀. ó sì tọ́ sí ọ gbogbo nǹkan lára rẹ̀ lọ́tọ́ sí ọ lọ́tọ́ jọ́kọ̀ rẹ̀ kọ́ ọba àtẹrí kọ́ ọkọ̀ kan ara rẹ̀. yàtọ̀ sí wípé àyè ibi tí nǹkan sùn gbàjáde kò jìnnà sí. nínú ìgbà wa kan isna'u kulla shay ghayra annakum tatajannabuna al-mawdi' ẹsẹ̀ gbogbo nǹkan tó bá wù yín pẹ̀lú ìyàwó yín fífẹ fún yàtọ̀ sí pé ẹgbọ́dọ̀ jìnnà sáyé ibi tí ẹ̀jẹ̀ ń gbàdá ẹgbọ́dọ̀ jìnnà sáyé ibi tí ẹ̀jẹ̀ ń gbàdá sọ eléyìí túmọ̀ sí wípé kí wọ́n á lu tó tó kò sí nǹkan tó kù ìsìláàmù gbà fún ẹ bí àsìkò tí ìyàwó rẹ ti kún sùn ó lè di mọ́ òun náà lè di mọ́ ó lè fọwọ́ kan lára òun náà lè fọwọ́ kan lára ṣùgbọ́n o gbọ́dọ̀ tàfẹ́lẹ̀tẹ̀lẹ̀ lẹ́bàá ìtẹ́jẹ́ ọ̀ṣù bàjẹ́ obìnrin náà gbọ́dọ̀ gbà kọ́kọ́ rẹ̀ láti débi tí ẹ̀jẹ̀ ń gbàjáde torí ìwọ̀n yẹ قل هو أذى فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين wọ́n fi ọ́ léèrè ní gbogbo tí ń sìn kọ́ sùn sọ pé ìnira ni o àìlera ni torí náà ẹ̀ta kékeré sí gbogbo ìrìn lò pọ̀. ní àyè ibi tẹ́tẹ̀ ń gbà jáde ní ìgbà tí wọ́n ń sin nǹkan sùn. ẹ ti gbọ́dọ̀ súnmọ́ wọn títí tẹ́tẹ̀ yóò fi dá tẹ́tẹ̀ bá wá dá tí wọ́n bá wẹ̀ àti ẹgbẹ́ ẹ bá wọn lò gbàbí tó lọ́wọ́ bá pa yín láti máa bá wọn lò. torí di eléyìí eléyìí jẹ́ ntọ́tọ́ sọ́kọ́ nígbà tí àwọn ṣe nǹkan sùn. yàtọ̀ sí pé ọkùnrin ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò ní consideration yóò máa ń tọ́tọ́ nígbà tí àwọn ẹ̀ ń ṣe nǹkan oṣù ìgbà tó kiri máa ń ṣe nǹkan oṣù ìwádìí fi hàn kíkè ìṣesí rẹ̀ lè yí padà ìwà rẹ̀ lè yí padà ó lè máa sọ̀rọ̀ bí èsì sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́ máa gbé ọ lẹ́nu sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ bá gbé fún ọ níbo ni ipò rò níbi lọ bá wíwá ọ tí ẹgbẹ́ bàbá mi wá fẹ́ mi bàbá mi ò wọ́n arọ ajáde lé lọ́sọ̀rí gbẹ̀ngà yẹn bí ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ ti fẹ́ yàtọ̀ wọ́n máa lọ dúró wà lọ́ọ́ sẹ̀lẹ̀ ọ̀rọ̀ àkókò pọ̀ gbogbo ẹ̀ torí de eléyìí báyìí wàá ní consideration. bákan náà nínú consideration kò ní í gbé mọ́kúlù máa ẹ̀sẹ̀ mẹ́rin lọ́rù yòtúrí kò wọ́n fi kúlì wọ́pì wọ́n fi kúlì lẹ̀ ẹ́ yẹtí gbogbo tí yẹn máa ń fẹ́ náà lè rí gbogbo ìgbà àti ní gbogbo àyè náà sọ pé ó wù láti súnmọ́ ìyàwó rẹ lónìí ní ìsinsìnyí nǹkan wo sì ní kankan tó lè mú ọ satisfy àti kọ́ ọ lọ síbi tí ẹ̀jẹ̀ oṣù yẹn ti ń jáde kó o sì fẹ́ lùgbọ́ lọ́ọ̀rù lára ìyàwó rẹ àmọ́ kò fún ọ̀rọ̀ bá lè àwọn òbí rẹ̀. ẹ̀rọ kọ́kọ́lọ́kọ́ ti tàrí ilé ìwòsàn náà fẹ́ pé lọ́wọ́ àdéhùn ti ń ṣe ìdìnnà dá. torí ẹ̀ ló ti jẹ́ pé Islam ọ̀tẹ̀ àkókò ọba igbá dìnnà ó sì ṣe ti gbọ́ pé ìyàwó kan lóyún kò sí ọ̀nà tó lè gbégbà nígbà tí ọ̀rọ̀ rẹ bá dà bá máa mú un ìsìnmáàrún òkúlẹ̀ṣẹ̀ ilẹ̀ níta gbogbo nǹkan kẹ̀sì gbogbo tó bá wọlé kẹ̀sì yàtọ̀ sí pé ẹ̀gbọ̀dọ̀ bá ara yín lò tàbí tẹ̀sẹ̀ gbàdá kí ló wá kò sí nítorí sùúrù jọ mẹ́ta ọ̀pọ̀ tẹ́lẹ̀ nígbà tó fi fẹ́ àwọn tó ẹ̀rọ pẹ́lú mi ìbọn mu lórí mu lọ́rùn tó ti gbé táàtì yẹ ọ̀fẹ́ yàwó tó kù ní ẹ̀ dáhùn ọkàn lè máa ṣe bà mọ́kò alhamdulilayi tó gbogbo eléyà fi hàn yín gẹ́gẹ́ ti jẹ́ kí èèyàn gbọ́dọ̀ sọ́ra kó tó lọ́wọ́ ọ̀fẹ́. bákan náà òtítọ́ burú ara ikima ọgbọ́n tó dókun tí ń bẹ lára fẹ́yàwó méjì fẹ́yàwó mẹ́ta fẹ́yàwó mẹ́rin nítorí pé ìyàwó ìgbàjọ́ pé èèyàn ni obìnrin ọlọ́ọ̀dì pàpọ́ lè fáwọn obìnrin ọ̀nà àtẹ̀kọ́ tọ́ àsìkò tí ọkọ sì ní ìyàwó sí tọ́wà lọ́dọ̀ ìyàwó yìí ń ṣe nǹkan sẹ́wọ̀n pé kò sínú pé ń ṣe sùúrù dọ̀la òní lọ bẹ̀rẹ̀ nǹkan jọ́ méje ní ìgbìmọ̀ àti ìṣèṣe sẹ́wọ̀n pé kò sínú pé ń ṣe sùúrù dọ̀la tí ọba ti tíyàwó ọba ti pè méjì sáà tàbí tí wọn bá tó méjì wá bá àwẹ̀ lálẹ́ yìí ṣe àwọn àbá wọn. sòtílọ̀ lára ti máa sò onídàn sò ó sì máa fẹ́ náà kó náà wọ́n jẹ pé kó náà wọ́n jẹ pé ṣe kó tí a fi tí a máa ṣe kó lu àtẹ̀já ẹ̀ sò ó sì máa retí pé ṣe àwọn àbá wọn lánàá ẹlẹ́kẹta owó ṣe kó àdúgbò kọlọ. ẹlẹ́kẹta náà ṣe kó wàá ṣe kó lọ́dọ̀ ẹlẹ́kẹta tẹ́lẹ̀ kẹrin náà wá sí kó tó ṣáà làgbà tó bá fi padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́ èdè máa ẹ ọ̀pọ̀ ẹ̀ o ní nǹkan tó lè ṣe kó ọmọ ṣe nǹkan oṣù tọ́ba tó lò ṣe nǹkan oṣù kan ọ̀dá méjì torí ní eléyìí àti kẹfẹ sùúrù kẹfẹ sùúrù ọlọ́run ẹni bá ṣe sùúrù ọlọ́run yóò gbà dáadáa kí ẹ ló ti àwọn náà ló ń pè ká ìgbà tó tiẹ̀ níbi ohun tó wà ń tẹ̀kọ́ oṣù yìí báyìí ìṣàlùmọ̀ àwọn àmọ́ wá títà kan lọ́fẹ̀ẹ́ ti kejì. وتواصوا الحق torí ti eléyìí báyìí ilé ìjọba wọn lẹ́yìn náà àdìsí àáyí رضي الله عنها قال النبي محمد صلى الله عليه وسلم يأمرني فأتبع فيباشرني وأنا حائض قال النبي محمد صلى الله عليه وسلم ومن قاملاته ما هو الله صمتي أنا صلى الله عليه وسلم وقال أقولي nígbà tí mo ṣe ń pọ̀ wọn lọ pa mí láti àlọ́ ànábì tó máa tí wọn á fara kò mí nígbà tí wọn ṣe ń pọ̀jù eléyìí túmọ̀ sí pé àní obìnrin tí ń ṣe ń pọ̀ kò sí tó burúkọ kọ rẹ̀ kọ́ wà mára kò sí tó burúkọ náà wọ kọ rẹ̀ mára ṣùgbọ́n o wọ́n sọ̀rọ̀ apá yìí tẹ́tẹ́ gbàdá wọ́n á sọ̀rọ̀ apá yìí tẹ́tẹ́ gbàdá so nítorí eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé in practice ìlànà ìdáná ìṣòro láàbí wa ìṣẹ̀lẹ̀ tó a ti báyìí fún ìyàwó wọn ti sìnkú. ìdí ìrò tó ti pẹ́ pé ìyàpọ̀ ẹnu wọn wà láàrin ọ̀pá fúnbìnrin ti sìnkú sùn. bàtà ìdáná pé káàkiri gbogbo tó bá wù wá yàtọ̀ sí pé káàkiri náà ti fi sẹ́jẹ̀ ń gbàdá. ṣé a sọ fún pé wọ́n lọ nǹkan mẹ́tì ni àbáyé ká ní gbogbo fi sí àárín ìdodo àtọ́rọ́kùn méjèèjì lọ́dọ̀ ìmáàmù máàlì yọ lọ kọ́mẹ́ láàrin dúdú àti mọ́tò méjèèjì àbí kejì làwọn bí wọn. tí wọ́n pé rí dábàá sí yọ ní kó sí lọ kọ́mẹ́. àwọn ìmáàmù ahmed àwọn ní rárá tóbi olùmọ̀ lọ kankan mẹ́rin kọ́ńtà ti sọ̀ra ọ̀gbọ́dọ̀ jáde ibi tí ẹ̀jẹ̀ ń gbàjà ṣe eléyìí báyìí lọ́sẹ̀ tó bá ti ẹlẹ́kejì tí ìmáàmù ahmed oníyà ló wí ẹ̀rí bẹ́ẹ̀ fún ìsìnàrú kò lè ṣẹ́yìn ìlẹ́nìkà. àwọn sọ̀rọ̀ o kọ̀rọ̀ àìyọ̀rọ̀ àwọn àwòlẹ̀ yóò ṣe ẹ̀yẹ ta kọ́rọ̀ rẹ̀ ọmọ dàbí dáradára ṣé ń dára létí ìgbà tí ibi tí wọ́n ní kọ̀ọ̀kan dára wọ̀ dára kúkú fẹ̀rẹ̀ yọ̀ dára wọn yọ̀ dára wọ́n náà torí ẹ̀ ó súnmọ́ ibi torí pé kálukú lọ mọ ó sì lè kọ̀ǹtúrò ara òun ẹlòmíì orí rẹ̀ ò ní remote control. ẹ̀gbẹ́ tó bá sọ pé mẹ́sì ti báyìí tí obìnrin tí ó sì ná nǹkan mára máa àárín ìdodo àtọ́nùkún rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ra ẹ̀ ń ṣọ́ àbúrò àwọn afá ní nàlọ́ àlàyé òfin. àbíkẹ́ ẹ̀kọ́ ni ìfọlọ́ sọ pé nàlọ́ àlàyé òfin rọ ayé ìṣúra kẹ́bí. ويغفر ما دون ذلك إليه مما دون ذلك kúrò lọ́dọ̀ wa máa kọ́ wọn máa ń yàtọ̀. Ibi ìjẹ́bọ́ sọ́lọ̀ nìkan ọlọ́run ìtòrí ní ẹ̀jẹ̀ bá kú lórí ẹ̀. Àmọ́ àwọn làmọ́mọ́ la lè pélé. Làmọ́mọ́ bá wò. Torí jẹ́jẹ́ kí ọ̀ Kí ọ̀ tọ́ ọ bá ń lọ sáwọn abẹ yẹn ẹlòmí ò lè kàn tó ara rẹ̀ torí kí ní ìtẹ ẹlòmí wà tó dédé sí ìyàwó rẹ̀ ẹ̀sìn máa sá sí ìdí rẹ̀ pẹ̀lú òkú ọlọ́dún wọn ní ayé àlùfọ́lá tó lọ. ẹlòmí ti wà sẹ́ẹ̀sì ìyàwó rẹ̀ bá àkọ́tọ́ sí lọ́nà ọ̀gbìn ayé àlùfọ́lá wọn ti pè wọ́n lọ kò sí ní tó ara lórí rẹ̀ wọ́n ọmọ ara rẹ̀ lọ́yọ̀ kòkò kí ń kùn kó ní lọ́nà rẹ̀. torí di eléyìí báyìí tó bá ti mọ ara rẹ̀ ikú ọ̀ràn lọ́wọ́ dà tí ìyàwó rẹ̀ ọba fi nǹkan sáà ní dodo àtúrún fún máa fi nǹkan sáà ní dodo àtúrún fún. bákan náà wọn á mọ ìgbà ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ fọbi ọlọ àwọn àwa nípa ẹni tí ó bá ìyàwó rẹ̀ lò nígbà tí ìyàwó rẹ̀ fẹ́ fọ́. sẹ́ẹ̀mọ̀ kí àdúgbò fọlọ̀ tẹ́lẹ̀ ìsìláàmù ìgbà ní ìran àti òní islam àwọn ọkùnrin lásán láti. ṣé mo bá aláàbò tó dé fún ọlọ́gbọ̀n òkè nìkan lè wọ́n àwọn lùwẹ̀ àwọn lùwẹ̀ inú ọkùn lè ti oríṣiríṣi àrùn tó lè ti wọn látàrí rẹ̀ tó oríṣiríṣi ìnira tó lè kó obìnrin látàrí rẹ̀ àárẹ̀ kan àti máa ń ṣe obìnrin tó máa ń bá a lò nígbà tí ń ṣe ọ̀kẹ́ tó wá wà tó lọ́ sílẹ̀ ló jẹ́ púpọ̀ yàrá lẹ́nu ẹni tó ti tẹ̀lé lẹ̀ tó jẹ gbogbo ẹ̀ tó oríṣiríṣi ààrẹ lè máa yọ sí wọn. tọ́ wọ́n ní ẹni tó bá báyàwó rẹ̀ lò nígbà tí ó fẹ́ pọ̀. ó ṣe déédé ọ̀rọ̀ yìí ṣe déédé ẹni tó báyàwó rẹ̀ lò nígbà tí ó fẹ́ pọ̀ sí ìkòsò síta àti ẹni tó báyàwó rẹ̀ lò nígbà tí ìkòsò síta tó tó wẹ̀. ìkòsò síta ṣùgbọ́n kò tí wẹ̀. ويقول أغاني فإذا تطهر فاعتذر النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله أي ورسول الله صلى الله عليه النساء tẹ́tẹ̀ bá dá tí wọ́n bá wẹ̀ tẹ́tẹ̀ bá dá tí wọ́n bá wẹ̀ ó túmọ̀ sí pé tẹ́tẹ̀ bá dá tí wọ́n bá ti wẹ̀ ìdájọ́ wọn náà nìdájọ́ ẹni nígbà tí ìyàwó ti parí nǹkan oṣù kí ni ó ṣe o Ibn Abbas ọgbà ìgbà ọ̀rọ̀ wa ó ní láti rà mẹ́rin sí wa àṣìlẹ̀ gbọ́dọ̀ bí sọ pé ẹ̀ka tó dáko bí dín náà yóò bí dín náà yóò fi ṣe sàrà dín náà yóò fi ṣe sàrà ẹ̀ sì mà yín pé dín náà nìkan one over twenty ǹjẹ́ yìí wọ́n ní tí wọ́n fi ọ̀dà ká àbí èyí ti wà bẹ́ẹ̀. Dàbá wá pé roughly roughly roughly ní Nàìjíríà ń gbé ní two hundred and thousand naira ǹjẹ́ ìwọ ní ìjọ fi ọ̀dà ká. Divided by twenty ẹ bá lè ṣe ẹ̀yọ́ fi ọmọ àná. Two hundred and fifty thousand divided by twenty. Ten thousand ọ̀ràn tó dáhùn. gẹ́gẹ́ bí àdéhùn ti ṣe sọ. tọ́ wípé ó fi dínà kan ó fi ṣe sàrà àwọn obìnrin fi dínà ìdájí six thousand five ọjẹ́ six thousand two fifty kẹ́ni ó fi ṣe sàrà lọ́wọ́ olùkọ́mísà àwọn ará àwọn ọ̀gá ìnáwó àgbà àwùjọ àlùfáàrí àtẹ̀wọ̀dé wọn mẹ́rin wọ́n bá àmàlù alḥákìm alḥákìm àbọ̀ àbdùlá àwọn sọ pé fàáyì. بكنا ابن القطان أنا في صحيح ورجح غيرهما وقفة أو ميت يا سبحان أقام جد وأنا موقوفي وابن عباس في سورة النبي محمد صلى الله عليه وآله وسلم ترى يا ولد nípa pé tó bá báyàwó rẹ̀ lásìkò sí ìyàwó rẹ̀ ṣe pọ̀ kí ni tọ́jú ọ̀ràn ẹ̀ lójú rẹ̀. lọ́dọ̀ ìmáàmù náà rẹ̀ àti náà àbúkà ní ìkọ̀rọ̀ fún ọ̀rọ̀ wá wà. yóò tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ tóró ti fẹ́ náà láti máa fẹ́ tó bá fẹ́ náà kí ló ṣe yóò tọrọ àforíjì. ẹni bá tọrọ àforíjì tọ́ta bá tọ́ bẹ̀ sẹ́nu àti wọ́n á fẹ́yìn náà ọ̀gànà wà fúru bá aláforíjì ló wà lẹ́dà. lọ́dọ̀ ìmọ̀ máa fún ẹ̀rọ ìmọ̀ mùsàfẹ́rì nínú ọ̀rọ̀ kan àwọn sọ pé yóò ti sàrà pẹ̀lú dínà àbí mẹ́sàn-án dínà. kí ló dé sẹ́yìn máa máa ní bẹ́ẹ̀ òun sọ pé òun sára aláàdé fi ẹ̀tọ́ máa ní ìṣòro àìsílẹ̀ lórí bọ́ọ̀rọ̀ gbà gbà. àlẹ́rìí kan látọ̀dọ̀ náà àlẹ́rìí kan látọ̀dọ̀ àmì ìṣòro àìsílẹ̀ tó ní ọ̀sán torí di eléyìí gan ìjọba ti fẹ́ rí. ìjọba náà lọ́dọ̀ ìmọ̀ máa tẹ̀lé tó sọ pé kọ́dà kó ti gbọ́rọ̀ sáábì tó ẹ̀ tọrọ àforíjì tó túbá túbá tó dáa ọlọ́run àforíjì ọlọ́run àkọ́dá àforíjì wa ọlọ́run tí wọ́n lọ́kàn ìrìn ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn òfin fẹ́ tí wọ́n lọ́kàn ìrìn ẹni tí ó jìnà sí ìfẹ́ ọ̀fẹ́ gbogbo alágbọ̀nyé tó pé ìrìn ẹ̀sìn wa ó ní àwọn ẹ̀sìn fún wa pẹ̀lú ìmọ̀ràn tó pé wọ́n ti wọ́n lọ́kàn ìrìn ẹni tó ṣàfihàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tóbi tó bá ń ṣe nǹkan oṣù pé ọjọ́ òkan ni ó pọ̀ jù lórí jẹ́ pé ó lè fi ṣe nǹkan ah, kò sákọọlẹ̀ kò sákọọlẹ̀ lórí iye ọjọ́ tí obìnrin lè fi ṣe nǹkan oṣù ìtàgbọ̀lẹ́ ló gbọ́dọ̀ kó sákọọlẹ̀ òní pé àlẹ́rìí ah, kan náà kọ́ náà àbí súnà lẹ́nu sọ̀rọ̀ wà tó sọ pé iye ọjọ́ tó lè pọ̀ jù lè fi ṣe nǹkan oṣù ìwọ́n àwọn sọ pé ìtọ́ pọ̀ jù nínú ọjọ́ kàwé fi gbóbìnrin tó fi lè fẹ́ pọ̀ nínú ìjọ mẹ́rin nínú ìjọ mẹ́rin eléyìí ti jẹ pẹ̀lú tó bá ń tẹ̀lé rẹ̀ pọ̀ tó bá ti ta ẹjọ́ mẹ́rin lójú kí ẹ bá hàn lójú àti sọ ìtọ́ta ẹjọ́ mẹ́rin lójú yà pé ní ẹ̀sìn àwọn àwọn ìṣe ìrún yẹn ṣé ọmọ àti níjọ náà àtìlẹ́yìn tí ẹgbẹ́ máa dúró kò ní kírun dúró. rárá kò ní kíkọ sáńjọ lọ́nà torí kó bìnrin lọ àti màkó ìfẹ́ ọlọ́lá ń tó bìnrin kọ́ máa dáhùn sí ẹ̀kúnlé rẹ̀ ìrẹ́ náà ní ìṣòwò àdúrà sọ pé ó kéde mọ́ mẹ́rin ti ṣe ṣàlàyé àwọn pé òkè ẹ̀jọ́ pé ó kéde mọ́ rárá wọ́n lọ́ lọ́rùn lóru là wọn àwọn ayára kí wọ́n hàn ẹ̀yẹ́ ní bí táwọn ìṣòwò tó yìí náà ìwọ́sí. àwọn ẹ̀kọ́ ẹ̀ tó ṣe nǹkan láti fi sí àjọṣọ láti fi ọmọ ọdún táàtì. ó wá sí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kówó òkùn sí òkùnkùn. tí a kò fẹ́ gbọ́ òbí máa ń jẹ àgbàdo wọn tó ṣe sí àjọṣọ rẹ̀ ṣé yóò máa ṣe lọ bẹ́ẹ̀ ni àbí yóò wò pé àjọ dubai làwọn èèyàn máa ń ní ọtí ṣe fún lọ sí kò ní ṣe fún والأسئلة الافتراضية قليلة الفائدة ستبعث سنتين ìbéèrè ẹlẹ́kejì ìbéèrè ẹlẹ́kejì ni pé ní àwùjọ wa àwọn kan máa yàwọn ọmọ níbi tó máa nílò àwọn ọmọdé obìnrin fáwọn tí èmi wọn látàrí tí ìjọ máa béèrè pé ojú òru ṣe nǹkan gbẹ̀yìn ọmọ pé àwọn máa mọ àwọn tó máa mọ káwọn lè máa mọ láti ṣàìsàn bó ṣe ń lọ sọtílẹ̀ tó ti ṣẹ̀rí àbúkárà tó tọ́jú olùsìnmí ṣe fún òṣìṣẹ́ ọ̀hún kí wọ́n ṣe mọ̀lẹ́bí ara ọkùnrin tó bìnrin. ọ̀rọ̀ tó bìnrin àbúrò obìnrin tó bìnrin àbúrò wájú akọkùnrin wọn mọ abéèrè lọ́dọ̀ obìnrin wípé níbi olùsìnṣẹ́ fún òṣìṣẹ́ mọ̀ bọ́ wọn ní tọ́ rẹ̀ níbi lọ bẹ̀rẹ̀ tí ó lọ parí pé àwọn obìnrin dájú àjọ ọ̀nà gbọ́rọ̀ sílò àwọn ẹbí náà lẹ́nu fún ọ̀gá tẹ́tù wọn wá ìlú tó ní ìlú wọn bẹ̀rẹ̀. ànábì kan sọ̀rọ̀ wá àtẹ́sẹ́lẹ̀ òfin wẹ̀. ìyàwó rẹ̀ gan-an ló ń lé tọ́nà bèrè títí lọ bẹ̀rẹ̀ kó sùúrù lọ parí ó fi ẹ̀kọ́ ọmọ ìyàwó rẹ̀ bá torí kò lè bá àwọn ẹgbẹ́ tó lè rọ́ọ̀lù. àmọ́ obìnrin kan ọkùnrin kan àbúrò ìlẹ́sìn ọwọ́ á ní ẹ̀dám tèbù títa alágbádá ti tẹ̀ bẹ̀rẹ̀ ní títa tàbí ní tẹ̀tẹ̀ parí. lórí jẹ́ pé tó ń dájú ní wípé obìnrin kan kò ní kọ̀ǹpláì pẹ̀lú nǹkan yẹn àkọ́jẹ́dù kọ́lọ̀ máa ti dà wọn wá lòlù. ẹ̀rọ ìlú òkò ló bèbè lẹ́yìn náà kí wọ́n fi wá fa ẹ̀kọ́ débi pé ẹ wá ẹ mọ̀ pé síkírìtì síkírìtì síkírìtì lára rẹ̀ nù wọ́n á sọ jọ ah, àwọn òbí ó tiẹ̀ ìbéèrè nǹkan. ó ti lọ́kọ́lọ́ gbọ́ bá mọ̀ fún àwọn bàbá àti màmá yín náà àdúrà olóògbé tí wọ́n ní kọ́mọ́tò máa wọ́ ẹ̀yìn tí wọ́n tẹ́yà tó fi lọ sílé ìwé gíga ló bá wọ́n máa yẹ lóòtúmọ̀ ńlá tó wà mẹ́rin tó lọ́ mẹ́tì kí èèyàn kọ̀. ẹ wá dìbò gbogbo tí wọ́n ti ti wá ti lọ pé èdè ti pọ̀ kan àwọn kan ẹ̀ mọ̀ kóra ẹ̀ lọ síbi kan tó fi wá jẹ́ pé gbogbo pàgẹ́tì rẹ̀ wọ́n mọ̀ àwọn òbílà àwọn òbílà ẹnì kan kọ́ máa ti wú ẹgbẹ́ òkú bá wọn ẹnì kan kọ́ máa wà nínú nǹkan báyẹn ó kúrò wàláì ó kúrò ẹ dàpọ̀ kí ni wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn àrùn lẹ̀ náà nígbà náà òní láti rí wọ́n wá mọ̀ fọ̀rọ̀ fẹ́ táyé wọ́n wá sọ àwọn fóònù torí délé ọ̀dọ́ wa náà gbọ́ fún ya dèdè rẹ̀ gbogbo tó bá ti ṣe nípa nǹkan kan tó wá pẹ̀lú pẹ̀ tí wọ́n bá ti ṣe ń fún lè. nígbà lẹ́kọ̀ọ́ náà ṣe lọ́wọ́ gbọ́ lọ́wọ́ kan tí o fẹ́ràn tipátipá mẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tó gbogbo tó bá dé ṣe pé àbí ọlànà tí mo lọ́lọ́ àbí ọlànà fún àti ọ̀rọ̀ ẹgbẹ́ lómi wa. lẹ́yìn náà ẹni tí wọ́n ti ń béèrè ìgbà tó ṣe nǹkan oṣù sáyẹn ó yẹ kó béèrè ìgbà tó yàgbẹ́ sáyẹn. báwo ni náà àwọn òbí náà. wọ́n ti tó nọ́mà àbíkọ́jẹ́ tó di yóò máa ṣe nǹkan oṣù ní ẹ̀mẹ́ta lọ́dún pé lè tó ṣe nǹkan oṣù. yẹ ẹ lè nọ́mà àbúrò púpọ̀ bá mi. náà kọ́lọ́ kàbárọ̀ àwọn ọdún ẹ̀ ń pè yàn lẹ́kọ̀ọ́ torí pé ẹni tí máa ń rọ ìka rẹ̀ lórí ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ ẹ̀ máa kó wá bí ọlọ́ọ̀la ọ̀. ọmọ ọlọ́kà rẹ̀ kà wọ́n pè ní abẹ́tò ní sọ̀yà kérékéré ní lórí ọ̀ òní wọ́n pè ní kọ́rọ̀ kọ́ àti àbọ̀ ẹ̀ ìka lórí ó túnbọ̀ kérékéré ní ti bí ìrìn àjò tó wá tó wá tó sáré wá ṣe nǹkan nílé kí ó máa ka àwọn tó tún wá padà tó rìnrìn àjò yìí. wọ́n sáré wá sí ní ibi ìgbà ọ̀dọ́. ó túmọ̀ tó jẹ́ ọjọ́ kejì àti ọjọ́ náà. ó rí àjò náà. ìtọ́jú pé ìbàdàn sọ pé ó yẹ ní tó bá sì dájọ́ kó wá gbọ́ nígbà tó tó bò mí pé ń gbẹ́. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé bóyá bá àdúgbò ń gbọ́ lẹ́ṣọ̀ káàkiri yìí wọ́n á ti tó bóyá ìdájọ́ ìdí àwọn àbá àti ìyàtọ̀ ẹ̀sìn lórí ìtọ́wá ti kéde ní wọn lọ sí ìdálẹ́ ẹ̀ fáwọn ẹ̀ nígbà tí a ti. wọ́n ní ìṣèdájọ́ ní ìdájọ́ wọn bí ọlẹ́rìí ń pa nǹkan ọwọ́ agbọ́gbọ́n ní ìyàpọ̀ ẹnu àná ẹni tó ti sọ fún ọkọ̀ sọ pé ìlọ́dọ̀gba ọ sọ pé ọ̀rọ̀ oríṣi méjì wọn lọ́wọ́ àbí àwọn kan lọ́tọ̀ àwọn kan ní ọ̀tọ̀ wọ́n mi lọ́wọ́ àbí ó sì tún bàtà rẹ̀. <laughs> Ìjọba ọ̀rọ̀ lò. Oníbẹ̀rẹ̀ ṣe ṣe ìjọba ìlú Èkó ṣe pẹ̀lú tí ẹ̀kọ́ lè ṣe àwọn fẹ́rẹ̀ ṣé ó dá ọ̀rọ̀ àbúrà òkú mọ́ṣáláṣí. Wọ́n Ó ti fẹ́ kí ni tó àbúrà òkú kù. Máa ń gbé ẹ̀kọ́ lọ́ máa fi ń kọ́ information tó wúlò ló fi ń kà kò sí tó burú mẹ́. làwọn àwọn channel burúkú ìwòkuwò ìkọkúkọ wọn kọ sórí internet lọ́ọ̀kà lọ́síláṣí àwọn òbíkà ọ̀daràn nìyanu. lórí bí búráùdì wọ́n tàbí ìgbà tó ń kàwé náà irú rẹ̀ wò ló mú ọmọ síláṣí. tí wọ́n á jẹ́ òṣìṣẹ́ ọ̀dà dábàá ní burúkú lọ́ọ̀kà ló ń kíláàsì ìfẹ́ gbogbo ẹni tó bá rí ọ mọ́kànlá o. lọ́tọ̀ á túmọ̀ sí kó kí kọ̀m̀pútà báyà láptọ̀ kó gbé wọn kíláàsì tàbí tẹ́ tọ̀ wọn bá jókòó ti kọ́ ọmọ brown tẹ ọ kílẹ̀ yọ ọpọlọ gbogbo yẹn náà lè fi tọ̀sí ọ̀rọ̀ lára kí ni àbí bàbá brown sà tó eléyìí jẹ́ ló ti jẹ́ àríkù sọ̀rọ̀. ìfẹ́ gbọ́ kí wọ́n ló lè fẹ́ pọ̀ ọ̀gbá tó pé ìjọba bá ìjọba bá yọmọ kó wà nọ́mà yọmọ kó wà nọ́mà nítorí pé màmá ẹ̀ tiẹ̀ gan-an ilé ìwòsàn màmá tiẹ̀ náà ti sáré. àbí ẹ̀kọ́ ni bí màmá yẹn bá ti lu kú la bá wọ́ lọ́kàn tara rẹ̀ jẹ tẹ̀lé ẹ̀ dẹ́gbẹ́ ti jẹ́ ọ̀pá dùn yọ̀kọ́ra rẹ̀ má gbé yẹ kó bí má ti ẹ̀kọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت